Tóyìn Tóyìn Tóyìn Abdul amuti ah, ṣẹ́rí kan ṣe fi láì Tóyìn ni pé ọ̀rọ̀ kan ń fi lẹ́nu kò fẹ́ mọ̀ bóyá ọ̀rọ̀ yìí ò kí lọ ọmọ mi gbé fún gbé fún gbé fún gbé fún àwọn eléyìí wọ́n yẹ kẹ́ mọ ohun tí ó ń ṣẹlẹ̀ ní skul bí wọ́n jẹ́ pé lecturer ló ṣe nǹkan tí ò dáa ni a sọ pé lecturer nǹkan tó ṣe yóò dáa bó jẹ́ student ni yóò sọ pé student ohun tó ṣe yóò dáa bó dẹ̀ ṣe yẹ kó rí nìyẹn lẹ́yìn kọ̀ọ̀kan ká máa gbára wa lámọ̀ràn ká máa gbára wa níyànjú àwa akẹ́kọ̀ọ́ ká ṣe déédéé ẹ̀yin olùkọ́ náà ẹ ṣe déédéé ẹ má torí pé after all èmi ni you know èmi ni mo sì jẹ́ lecturer for now you don't do this i feel you don't do this ọ̀ ìwọ wàá kárí kárí kárí tá a fi sú ẹ ẹ wò ọlọ́run aṣáánu gbogbo wa nílùú yìí kó tó di pé a ká ẹsẹ̀ ètò nílẹ̀ torí pé ẹ máa ti wò pé àwọn ah, Bímbọ́ ètò yìí tó ti ah, ah, kò tí ẹ̀ ń pẹ́ tán mọ́ àmọ́ mo fẹ́ fi àsìkò yìí láti fi gbà wá ní àmọ̀ràn ká ṣe kí ni kájọ gbára wa ní àmọ̀ràn kò sẹ́ni tó gbọ́ tán kò sẹ́ni tí ó mọ̀ tán a rí i pé káàkiri nísìnyẹn lóòótọ́ àwẹ̀ wà ní tàbẹ́ nìyẹn Ramadan ó dẹ̀ jẹ́ oṣù yìí jẹ́ oṣù ìkẹ́ láṣẹ Èdùmàrè ẹ nínú oṣù yìí a sì túbọ̀ gbé nǹkan rẹ̀ ṣe a ṣe kí ni a lọ sókè sí i àmọ́ a rí i pé káàkiri a ti ń gbọ́ nípa pé àwọn èèyàn wọ́n ronú a rí i pé abọ́gbọ́pẹ́ nìyí kú ẹni parẹ̀ ẹni ṣègbà ó ṣàwò a rí pé a rí pé nígbà tá a bẹ̀rẹ̀ tí mo sọ̀rọ̀ nípa pé má fi rònú para rẹ kówó tó dé lóòótọ́ a rí pé ìlú ò dẹrùn láṣẹ Èdùmàrè á dẹrùn fún gbogbo wa á rọ̀ wá lọ́rùn ẹ wo owó tí wọ́n ná lù yìí á bá wọn ná mọ́tò tí wọ́n rà yẹn á bá wọn wà ilé tí wọ́n kọ́ yẹn á bá wọn kọ́ á tún bá wọn ra lé àmọ́ tó bá wá torí wípé ah báwọn nìkan ṣe rí bẹ́ẹ̀ torí pé ohun tó ṣẹlẹ̀ lásìkò yìí ó wá torí ẹ̀ ó wá fi ìrònú para rẹ̀ ọ̀. Oh tó bá tiẹ̀ tiẹ̀ wá parí tó bá dọ̀run náà tán ẹni náà yóò tún lọ sọ́run àpalẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ ló dá fúnpọ̀ tí ẹ gba ẹ̀mí ara rẹ ẹ̀ṣẹ̀ ni ó dá nítorí náà ohunkóhun tó bá rí i pé ó ń dùn ẹ́ lọ́kàn gbìyànjú láti máa sọ síta àrípẹ́ pọ̀lọpọ̀ èèyàn ohun tí ó ń pa wọ́n jù tó ní pa wọ́n jù òun pé tí nǹkan bá ń ṣe wọ́n wá mú sínú ìná pọ̀ ní sọ síta ká gbìyànjú láti máa sọ̀rọ̀ síta bákan náà àwa tá à ń bára wa ṣọ̀rẹ́ à ń ṣọ̀rẹ́ ọ̀rẹ́ mi alpha pádì kan wà síta máa lọ àbá bára wa ṣọ̀rẹ́ pé wo ọ̀rẹ́ mi eh, jọ̀yà mi ní nǹkan báyìí yà mí ní nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ tí à ń rí tí ó yẹ pé wọ́n ń rẹ́rìn tí inú wọn ń dùn tó ń ya picture tó pòtẹ́ sórí eh, Instagram àbí Facebook àbí anywhere around ọ̀pọ̀lọpọ̀ wọn nínú wọn ò dùn ká gbìyànjú láti máa bẹ àwọn ọ̀rẹ́ wa wò yálà lọ kó bẹ̀ wò lórí fóònù ni àbí kó lọ wò níbi tó ń gbé tó wọn bí tọ́rẹ̀ ń gbé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká gbìyànjú ká lọ bẹ̀ wọ́n wò ká béèrè àláfíà wọn ká béèrè ohun tó bá ń ṣe wọn torí lọ́pọ̀ ìgbà míì ó lè jẹ́ nébù ẹ báyìí ẹnì kejì ẹ báyìí ni nǹkan máa ṣe tí ò ní mọ̀ àmọ́ báwo ni o ẹ̀gbọ́n mi àbúrò mi ọ̀rẹ́ mi kí ló ń ṣẹlẹ̀ ṣé kò sí wàhálà ṣé kò sí dààmú you know ká máa check on each other ní gbogbo ìgbà lọ́pọ̀ ọ̀gbẹ́ lomi loneliness lásán ó ń pa ẹlòmíì pé kò sí ẹ̀rẹ́ ni pé gbogbo àwọn tí mo pè lọ́rẹ́ mi mo wá kàn máa rí pé ẹ̀kọ́ ń yiná ẹ̀kọ́ ń jáde ẹ̀ ń ṣe gbá ẹ̀ ń ṣàwò ẹ̀ ti ẹ̀ rántí pé ẹni ìwọ̀n àbí kan pọ́pọ́ jùlọ àwa tí a ti kúrò ní ọ̀dọ̀ àwọn òbí wa náà a rí pé kó tó di pé a yà bàrà pé a lọ sílé ọkọ àbí afẹ́yàwó àwọn òbí wa náà ni wọ́n wà pẹ̀lú wa tí wọ́n ń tọ́jú wa tí wọ́n wà dàgbà a wá torí pé a ti wá kúrò lọ́dọ̀ wọn tán a gbàgbé wọn àdà nù pàtàkì bá ti ẹ̀ rántí pé àbí bí wọ́n ti ẹ̀ flash wa La tó pè wọ́n ṣe rí nígbà mo ti sọ nígbà kan rí pé mo máa kọ sílẹ̀ ní dáyárì mi kí ìlẹ́jọ́ kan tó ṣubú gbọ́dọ̀ pé ìyá àti bàbá mi àti àwọn ẹbí mi pàápàá jùlọ àtàwọn ọ̀rẹ́ mi nísìnyí báyìí mo ti wá ṣe kí ni ó ti máyédẹrùn whatsapp wà ń bẹ instagram ń bẹ ń bẹ facebook ń bẹ ń bẹ bó o tiẹ̀ ní ehm, airtime láti pè wà lè check ọ̀rẹ́ nìyẹn ní whatsapp wà á test whatsapp àbí kó tiẹ̀ gbégun lórí whatsapp kódà facebook gan wọ́n ń pè lórí facebook video call voice call ẹ pè kẹ́síkínni kẹ́bẹ àwọn ènìyàn wò ìyẹn lásán lọ́pọ̀ gbà ó máa ń jẹ́ kí ẹlòmíì máa wà depressed wọn a sì fi lọ́kàn balẹ̀ pé àwọn èèyàn àwọn ọ̀rẹ́ mi ò gbàgbé mi àwọn olólùfẹ́ mi gbàgbé mi èyí lásán ó tún lè ṣe kí a tún reduce pé àwọn èèyàn agbọ́pẹ́ lómi kọ́ sùn kò jí mọ́ wọ́n yẹ kí bóyá ó sì kàbẹ́ni ti ń ṣe àmọ́ depression báyìí òun ni ó pa wọ́n láṣẹ Èdùmàrè àní kú ní kékeré àní kúkú òjijì ẹ wo kò jù báyìí lọ ní ti ọ̀ràn ìyànjú tí mo ní kí n gbà wá ní òru ètò lẹ́yìn nítorí pé tá a bá fẹ́ pa à ń ṣe fàájì à ń gbórin à ń jó ìná à ń ṣètò à ń dáńsíá tí àgbára wa níyànjú kò dára kò dára tó lórúkọ àwọn tí àjọ tukọ̀ ètò Miliki Express tè ní àwọn tí wọ́n wà lẹ́yìn tàgé tó yẹ kí ètò ìṣeṣe adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe ẹ kú gbogbo ọgbà ẹ ìfẹ́ Bímbọ́ àti Tóyìn Abdul láṣẹdùmarè àjọṣe wa báyìí kò ní báyìí bákan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa pé ẹ ìfẹ́ wa ní gbogbo àtẹ̀yìn ọba nífẹ̀ẹ́ tó Miliki Express tẹ̀yìn ọba wò wá báwo ni àwọn ayé ṣe fẹ́ tiẹ̀ gbádùn ohun tí à ń ṣe àmọ́ yìí nífẹ̀ẹ́ wa ẹ̀ ń wo àwọn sinimá wa ẹ̀ ń gbọ́ àwọn orin wa ẹ̀ wo àwọn wa adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe ẹ kú ìní àtọ̀nà yìí kò ní dàrú àjọ ṣoríire àjọ gbé nǹkan rẹ̀ ṣe láyé ẹ wo ń máa ṣe kí ni ń máa ṣe bye bye tu rédèrèdè bẹ́ẹ̀ ni ń máa ṣe kí ni ń máa kásẹ̀tì lẹ̀ ní wẹ́rẹ́ di wẹ́rẹ́ di wẹ́rẹ́ ẹ má gbàgbé bí mo máa ń sọ fún yín polówó ọjà báyìí òun ni àgómọ òwò ẹ wá polówó ọjà lórí tẹlifíṣàn ìṣọ́ ti mọ̀ pé ọmọ alájẹ ni wá kò sóun tẹgbẹ́ wá sórí tẹlifíṣàn Orísun tí ajé ò bu ìgbà náà tí ajé òbú jẹ ẹ pè mí sórí zero eight zero eight two seven one seven five seven eight zero eight zero eight two seven one seven five seven eight lórí facebook mi Bimbo Badmus Madiba. lórí instagram mi at official Madiba. káfíre ayọ̀ ìdùnnú pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ as usual ẹni tẹ́ wá ń gbàwẹ̀ ee eh, má yà jọ̀sán o hmm, má torí pé mọ́mọ́ sáré òru ẹ̀kọ́ wá bọ́ sí kọ́nà kan kó sáré mú gàrí àbí kò mọ omi kó pé mm, wọ́n kú mọ̀ kó wá máa sọ pé mm, à ń gbàwẹ̀ mm, àbẹ́sẹ̀ ń gbómi gbéyàn kankan ò rí ẹ ọlọ́run bẹ̀lẹ́ dùmarè ò ń rí ẹ láṣẹ dùmarè àwẹ̀ wa á jẹ́ ìtẹ́wọ́gbà orúkọ mi ò yí padà Bimbo Badmus Madiva ni mò ń jẹ́ ká tó wá máa lọ. ẹ ká fi orin two face two bàbá pẹ̀lú Peruzzi ká fi ṣe kí ni ká fi kásẹ̀ ètò ńlẹ̀. amaka disappoint me ire o.